الله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الجزاء إخوة الإيمان adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni ọba kan ṣoṣo tí ń darí ayé àtọ̀run nítorí pé ọ̀nà ni ọba tí ó ní ayé àtọ̀run kò sí nǹkan kan táwa rò pa níláyé tó wá jẹ́ títí wa pé kì í ṣe pọ́ làwọn ọba ló ní ó kàn fi wá ṣe alámòjútó nǹkan náà fúngbà díẹ̀ nígbà tó yá tó pé àwa gan òmùgbà tá a fẹ́ mójútó dì táàdẹ̀mọ́ báwo la ṣe fẹ́ ṣe sí àfi ká tó máa kún fún bí ọlọ́run pé ọlọ́run jọ nítorí òfin mi ṣojú rẹ̀ jẹ́ rójú yìí ṣe dáadáa o adúpẹ́ fọlọ́run ọba tí kì í rẹ̀ adúpẹ́ fọlọ́run ọba tí kì í káyà sókè nítorí pé àwa la ní ká kórè wá àwa la ní ká káyà sókè àdúgbò fọ́lọ́wọ́ bá ti lẹ́sí pé gbogbo tó ń ṣe wá àti tó tún fẹ́ ṣe wá gbogbo ẹ̀ pátá ti hàn rékété sọ́lọ́hun ṣùgbọ́n ẹ̀dá nínú ìṣe tiwa ní káwa kan wá wa tá a fẹ́ lọ pàdé ni ibi tá à ń gbà kọlá máa gba bòmí làbá gbà kánípẹ́lú omi mọ̀ pé ibi tọ́rọ̀ ń fẹ́ já sí lónìí rèé àkàìmọye àwọn ọdún kan lórí àwọn nǹkan tí ò wúlò fún tí ò ṣàǹfààní fún un ṣùgbọ́n ní ìtorí pọ́lọ̀ ọba lọba tó nímọ̀ kọ̀kọ̀ kò fi ẹ̀dá kan tó jẹ́ pé gbogbo àwọn ètò tọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá máa ń tò kalẹ̀ àìnímọ̀ kí ló fẹ́ ṣe wá kí la fẹ́ ṣe gbọ́dọ̀ ọ̀rọ̀ wá fẹ́ kọ́gun sí olóúnjẹ kí wàhálà wá pọ̀ tó bó ṣe ń pọ̀ tó a fi lè yìí jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run nìkan lọba tó mọ̀la àwa dúpẹ́ fọ́lọ́run ọba náà lórí ibi tó tọ̀rọ̀ wá sí lónìí látara pọ̀ ṣe wá ní mùsùlùmí ó jẹ́ ká láǹfààní àti wà nínú ẹ̀sìn àsìnlà ó jẹ́ ká láǹfààní àti wà nínú ẹ̀sìn kan ṣoṣo tó lóun yọ́nú sí lórí ilẹ̀ àwọn àmì ọlọ́run apadà sí aburú òfò máa ń ṣe ni tíyàn fi máa fi ìsìláàmù pìtàn pé ńgbà tíyàn fi ń ṣe mùsùlùmí nígbà kan kọ́lọ́mọ́jì ó kàn wá o àtọ́rọ̀ àlékún ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀wọ́ bá rántí gbogbo àgbáńlá ayé tọ́lọ̀wọ́ bá dẹ̀yẹ ká mọ̀ yí pé iná tó ń ràn òun bọ́ bóun ṣe máa jẹ́ kí iná yí kárí ayé olófin láǹfààní àti dọ́dọ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà tí kẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ni Mẹ́kà àti Màdínà jìnà sọ́dọ̀ wa ṣùgbọ́n láti fi hàn wáyé pé bó ṣe lẹ̀wọ̀n kékèfè rí dínà mọ́ ìsìláàmù tó ọlọ́run bá ní bó ṣe lẹ̀wọ̀n kí wọ́n dínà mọ́ mùsùlùmí tó kí wọ́n dínà mẹ́sùn ọlọ́run bá tó àwọn ọlọ́run bá fi ẹ̀sìn yẹn hàn òun àtàn débi tó yẹ kó dé apá kèfèrí apá ọ̀tá ọ̀ká àti dínà mọ́ ẹ̀sìn ọlọ́run kí wọ́n náà ń pa mùsùlùmí tí bá pẹ ẹgbẹgbẹ̀rún mùsùlùmí lónìí ẹgbẹgbẹ̀rún mùsùlùmí mi tún ti ṣẹyọ ń bò mí ọlọ́run bá mọ̀nà tó ń gbà fi ṣe ó ti ṣe bẹ́ẹ̀ bọ̀ ti pẹ́ torí pé ẹ̀sìn rẹ̀ ni gbogbo oríṣiríṣi àdánwò àjálù tó bá ṣẹlẹ̀ sí wa pẹ̀lú patúnjẹ́ mùsùlùmí ọlọ́run bá fi ń mì wá wò ni ó dẹ̀ fi ń jẹ́ kí ẹ̀kún ìyà wọn kìfìrí tó bá fi àwọn yẹn jẹ wá láti ibì kan ó fẹ́ kẹ́ẹ̀kún wọn kún dáadáa eléyìí ò túmọ̀ sí pé bóyá nǹkan ṣe Islam oríṣiríṣi nǹkan lè máa ṣe àwọn mùsùlùmí kájẹ́kọ́kàn wá balẹ̀ nǹkan kan òyèṣì islam ọlọ́run èèyàn lè pa mùsùlùmí kò sẹ́dá kan tó lè pa islam eléyìí kájẹ́kọ́kàn wá balẹ̀ torí ẹ̀ gbogbo yóò ń káfẹ́ ṣe àbí ká máa dáwọ́lé láyé ẹ̀sùn wa ni ká gbé síwájú ká máa jẹ́ kí nǹkan kan àfẹ́ tiẹ̀ mọ́ wa lọ́wọ́ abẹ́dẹ́pọ̀ ni ẹ̀sìn wa mo ní ká kọ̀ǹsídà lákọ̀ọ́kọ́ gbára afẹ́ lọ́lá ni gbogbo yọ́ nǹkan fẹ́ dà láyé káṣà máa rántí ẹ̀sìn wa yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ká máa rántí ọlọ́run ọba wa ká máa jẹ́ kí nǹkan kan dà ní wa rú torí pa fẹ́ ṣe kankan nínú ayé táwa rí nǹkan gẹ́gẹ́ bí pé ni kò ṣe má ṣe tíyàn bá ti ń tọ́ bọ́lá ọba ṣe ní ká tọ́ pẹ̀lú àánú ọlọ́run yìí ní padà kábàámọ̀ ilẹ̀ nípínlẹ̀ sẹ́pẹ̀tẹ̀ òfò àǹbẹ̀ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà ọlọ́màjò túbọ̀ wá lórí ikhwatat iman ẹjá rárá wá létí kó tún ti pé a tún tàtàpínsẹ̀ lónìí wípé ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an àwọn kẹfìrí tàná náà oríṣiríṣi àwọn àrà ni wọ́n dá oríṣiríṣi itú ni wọ́n pa oríṣiríṣi ìgbésẹ̀ ni wọ́n gbé ṣùgbọ́n láwọn bá mú àwọn ìfọ̀kànbalẹ̀ kan wá eré tó fún ànábì pé kó fi ṣe àkàtọ̀ sọ́dọ̀ wọn ọlọ́run táwọn náà dẹ̀ ń fẹ́ kó jẹ́ pé oní wa lónìí ká má jẹ́ kí èrò ká ha bá a ṣe pọ̀ tó yìí nǹkan kò gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ ládùú bá a ṣe tó yìí kò sí nǹkan kan ká o. látìgbà tí wọ́n ti wọ́n ń ṣe democracy lórílẹ̀-èdè yìí náà níwọ̀n báyìí tá a gbọ́njú báyìí ńṣe ni kò sẹ́nìkan eléyìí tó tún fẹ́ lòun jáde tàwọn olóṣèlú tó fẹ́ lérò lẹ́yìn tó ṣe MK Abíọ́lá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fọkàn balẹ̀ ńgbà náà bóyá ta bá dá èèyàn tó wà lórílẹ̀-èdè nàìjíríà táwọn ìlú míì tí wọ́n ti ń fún tó ń lọ nígbà náà ní follow up ní 93 up 93 bóyá ta bá dá ọgbẹ́rin tó wà láyé tó ń follow ẹ̀ nígbà náà ní òǹkà ká ní pé kọjá ọgọ́rùn-ún 100 bóyá la fi lè rí èèyàn márùn-ún nínú ọgọ́rùn-ún yẹn tó lè rò wípé chief mp abẹ́rẹ́ ò ní wa lórílẹ̀-èdè yìí bóyá la fi lè rí èèyàn márùn-ún nínú ọgọ́rùn-ún níbi tó tòde yìí níbi tó tòde yìí ṣùgbọ́n ti wà nínú ètò ọlọ́run tí bàbá yìí ò ní darí wa ilé tó wá ń mì lọ́wọ́lọ́wọ́ lókè yìí náà ẹja nígbà ó pé tọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo ló máa ṣe lórí ilẹ̀ ayé tó bá gbé gbábí tó bá gbé gbọ̀hún ó yí ọlọ́run ọba bó ṣe ń gbé káàkiri o ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan kan àfẹ́ tí mọ́ ni wa ẹ má dẹ̀ já gbẹ́kẹ̀lẹ́ dá ẹ já gbẹ́kẹ̀lẹ́ ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ká máa sọ fún wa pé ká máa fọkàn balẹ̀ pàápàá jùlọ lórí àwùjọ ta ti bára wa mùsùlùmí ní èròǹgbà láti darí lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè tàbá ti ní èròǹgbà láti darí kódà èyí tó múra sẹ́sìn gan nínú mùsùlùmí kò ní nílé èròǹgbà pé tó ń bá fẹ́ darí òun fẹ́ fara ní kèfèrí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ tí máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń lé agbára fáwọn fẹ́ darí èròǹgbà àwọn àkọ́kọ́ ní fáwọn fẹ́ fúnlẹ̀ mọ́ mùsùlùmí àti Islam ṣùgbọ́n má jẹ́ ká ọpọlọ ọba wálẹ̀ o tó bá pé tiẹ̀ là ń ṣe lóòótọ́ kó ní lahumma malikal mulk ọlọ́run sọ fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ yín pé èrè òjíṣẹ́ ọlọ́run sọ yí pé bí ọlọ́run ọba rẹ̀ tọrọ dáadáa tayé lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ní tí kò dẹ̀ máa wí náà ni pé ọlọ́run ọba nìkan wọn náà lọba tí ń fọba jẹ olọba tí ń fi ní sípò ọlá torípò ngangan lọbọ lọlá ma wá sọ ń dùn àwẹ pé tìlì múlìkà mọ ntọṣà ìrẹ Ọlọ́run bá máa ń fúnni nípò máa ń fúnni lágbára fẹni tó bá ń wẹ fúnni o ẹ má jẹ́ àgbàgbé pé mọ̀ sí Ọlọ́run ọba owó rẹ̀ àkọ́kọ́ o wọ́n má tọṣà òun náà illa an yasha Allah ẹ̀yin lè máa rúbá kan kọ́lọ́run rúbá mi o fẹ́ pé nǹkan mí lọ́lọ́wọ́ bá fẹ́ ṣe fún wa ànítọ́ ọlọ́run sẹ́ ní ká gbéṣẹ́ mi jù ọlọ́run ọ̀nà tí yà ò ní fi jẹ wá ọlọ́run ọ̀nà tí àpàdà ní fi dẹni tí wọ́n fúlẹ̀ má ọlọ́run ọ̀nà tí ẹ̀sìn rẹ ọlọ́run ọba tó fi máa ráàyè dáadáa lórí ìdàtẹni tí ń sìn ẹ́ onukó bá gbé gbogbo ètò yìí gbà ọ̀nà tí gbogbo mẹ̀kúnnù òfin ní sọ́fà sídẹ̀kù fi máa dé bá wa tẹrú tọmọ wa káwọn sáà máa sọ gbogbo ẹ̀ fọ́lọ́hun ká máa sọ gbogbo ẹ̀ fọ́lọ́hun tá bá rò pé lágbára ló fẹ́ ṣe tó bá débẹ̀ tó bá jẹ́ pàṣán àyà fún wa ayà wa lẹ́nu tá bá rò pé làkàṣe gbé ló lè ṣe tó bá débẹ̀ tó bá di fìtínà tó wa lọ́rùn apá wa ò ní ka o èyí tó hàn sáwa gedegbe báyìí ní ìsinmi pọ́lọ̀ nìkan ṣe ló mọ̀la kò wà aláìn pẹ̀lú tòótọ́ ọlọ́run ọba subhanahu wa gbogbo náà ló bẹ́ẹ̀ kì ṣe tòótọ́ fi yan olórí rèé ṣùgbé tó táyé gbé kalẹ̀ tí wọ́n fi yan olórí rèé lọ́dọ̀ àwọn èèyàn kan nínú ayé tó bá ti wá jẹ́ pé bí wọ́n ṣe ń tó náà lọ́dọ̀ wọn ẹ jẹ́ kódà tó tó ṣe kútúbà tó tó sẹ́yìn kẹfẹ́rí tó lè tiẹ̀ lòún fẹ́ aburú tó wà níbi èrò pọ̀ lágbájá afẹ́ kó dépò tẹ́lẹ̀ bá dé bàwá náà lè benefit aburú tó wà ń bẹ̀ lélẹ̀ yẹn o ẹjá máa gbà yí pé àní bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè wa yìí talẹ́ni tó nàkóso tó lágbára lọ́wọ́ tó máa ń fi ní sípò ọlọ́run ọba ni ọlọ́run ọba ni o ẹ má jẹ́ ká gbẹ́kẹ̀lé ẹ̀dá kan ẹ̀rẹ̀ má yẹ ká já kàn nínú pé àránṣẹ́ lè dìbò orílẹ̀-èdè nàìjíríà kódà tó bá pẹ́ni tó fẹ́ débẹ̀ kó yẹ pé nǹkan kan ṣolú kàn bá wa mójútó iná ètò iná kí ni ọwọ́ máa lọ mọ́ ìdákúrekú iná ìjọba kó dópin kó yẹ pé yẹn mójútó kò rí nǹkan míì mójútó mọ́ jù kan ṣe yẹn lọ

ògbólógbò ọ̀hànà ní tẹ́rẹ̀ ìgbà tó débẹ̀ ó ní à ah, gbogbo àwọn pátá yàn ṣe ṣe máa ti gbáìsì sórí orí ti sẹ́tù ẹ̀rì sí àmàlókò gọ́ọ̀mẹ̀ntì lásán ó náà ti gbáìsì sórí orí ti sẹ́tù gbogbo pátá yàn ṣe ṣe máa torí pé kí ló fà á kò fẹ́ kú mọ́ tí yàn bá rí gbádùn tí ò jẹ́ tí ò rí nira kò ní wọn náà kó náà kú kò ní wọn kókò máa lọ bẹ́sẹ̀ náà ká táwọn yàn ti rò ló fi di pé táwọn bá máa kú àbá ń kó ń kọjá gbogbo ohun tó bí alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ náà ni pé gbogbo ohun tó lè fa kí ètò ọ̀rọ̀ lọ ní rọ̀wọ́ kò sí ẹ̀ náà iná máa kò sí ẹ̀rí kankan ṣe àtẹ̀rí ná ẹ̀rí pé náà lọ kò sí ẹ̀rí ṣe àtẹ̀rí pé náà ẹ̀rí pariwo yẹn àwọn náà padà dákẹ́ ńgbà tí náà bá mú un tó pọ̀ wa èmi ni mo ṣe iná báyìí síbi báyìí èmi ni mo fi ń transformer níbi báyìí èmi náà ni mo tún ṣe nǹkan báyìí síbi báyìí transformer tí ò gbéná wá bàtẹ́ bàtẹ́ fúnikálukú náà dẹ̀ ṣe ọ̀nà jẹ́ pé kí n tó kúrò ń jọba yọ̀nà yóò lè wú mo wá lè lọ tán kódà adin tó da wàhálà tí ń nìyẹn ohun tó kàn sọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn o torí ẹ̀ má jà gbẹ́kẹ̀lé dá kán ẹ̀ ṣáàjà má gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run ọba lọba tí máa ń fi sípò àwọn kan náà fẹ́ da orílẹ̀-èdè rú pẹ̀lú pọ́n ètò òdìbò náà ni tí wọ́n fi yan ní sípò àwọn kan níbò ní wáyé lọ́dọ̀ tàwọn wọ́n níbò ní wáyé sẹ́ lọ́dọ̀ tàwọn ọ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ sí dàlúrú ẹjọ́ ń gbà tí bò bá wáyé lọ́dọ̀ ti ti wọn ibi ẹni tí bò bá wáyé lọ́dọ̀ ti ti wọn lọ́dọ̀ wọn tí wọ́n ń dìbò ṣìbá rẹ̀ tí àwọn ilé yẹn bá yàn náà ló ti máa jẹ́ ààrẹ lórí ti ti wọn náà àwọn fẹ́ pín orílẹ̀-èdè ni ó yé gbogbo wa o tó bá ti ń di pé àtijọ́ ń mú wọ́n mú kan jẹ́ kí mí náà mú tó bá ti ń pọ̀ lọ́dọ̀ ẹnìkan jẹ́ ẹnìkan lọ màdàrú ló kan ẹjá dàrú kákùnkùn da gbogbo ẹ̀rú orílẹ̀-èdè lájọ wà nípa ayé jẹ̀gá àti èrú bébé ìgbà tí wọ́n kà lọ́wọ́ tó náà rí bó ṣe ń lọ́jọ́ kí ní àná ó rí pé tó kàn ní pé káwọn tẹ̀dá gbogbo ẹ̀rú kọ́ wá ní ètò ìdìbò yóò lọ bó ṣe yẹ ibi tí wọ́n ti ń ka gbogbo ẹ̀ ti dàrú kan wá lè ànáṣẹ́ nìkankan ṣùgbọ́n látara pé ẹni tí ó ń ka ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run bá tún fún lóye ọlọ́run darí ẹ̀ nígbà náà pé kórílẹ̀-èdè wa kó ṣàmá bọ́ sínú ogun ọlọ́run ní kíyẹn lọ nírọ̀wọ́ ọ̀rọ̀ sẹ̀ ìyẹn náà láti gúnlẹ̀ báyìí nísìnyí o àjọ ránṣẹ́ ọdún náà o bí àná o wọ́n láti gúnlẹ̀ láti sọ̀kalẹ̀ yìí o gbogbo wa náà statistics tó wà ńlẹ̀ àjọ orí rekete ni ṣùgbọ́n tí àwa gbọ́dọ̀ fọkàn sí ni pé ọlọ́run ọba ti ń fi ní sípò ká má jubilate ká má yàyọ̀ pọ̀rọ̀ torípa bí ọlá wọlé jẹ́ kíní àná o ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń dínà má láàfíà orílẹ̀-èdè yìí gbogbo ẹni tó bá ń dúró nídìíró pé kórílẹ̀-èdè yìí má tò kó má nífọ̀kànbalẹ̀ kétò àbúwá má rojú ráàyè kí mẹ̀kúnnù má gbádùn gbogbo àwọn tó bá pè bí irú eléyìí ni wọ́n wà ń bẹ ọlọ́run jọ má ṣàbáwá pa wọ́n rẹ́ èròǹgbà àwọn kan ni pé àwọn kò ní gbérí káwọn lè máa ọ̀pẹ́ẹ̀sì wọn pẹ̀lú táwọn ní èròǹgbà àwọn kan ni pé agbára yìí àwọn ọ̀dọ̀ àwọn bí ló ti máa máa yípo kò lè ní dọ́dọ̀ àwọn kan èròǹgbà àwọn kan ni pé táwọn bá ti ní agbára yìí lọ́wọ́ àwọn á fi mú àwọn tí wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n dúró tó di òdodo àwọn á fi mú wọn dánrin gbogbo ẹ̀ náà jọ yí èmi àti ìní ṣẹ́rí ní tí káwà dúró tì ó ká máa bí ọlọ́run ọba bá ti máa ń fún lágbára ọlọ́run tiẹ̀ là ń fẹ́ òdodo la fẹ́ kó jọba ìfọ̀kànbalẹ̀ là ń fẹ́ lórílẹ̀-èdè wa ọ̀nà tí wọ́n ń gbà fi yan ni sípò kì í ṣọ̀nà tó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n kò sí ta fẹ́ ṣe àfikáyẹ kó tẹ́ lọ́rùn kagbà kámú radina kásìrán wàhálà ni tó yẹ pé àwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n ń jókòó tó wọ́n pẹ́ jájọ wò ná ẹjá gbé tàlẹ́ni tó ti darí àwọn ibìkan rí báwọn olóṣèṣe bẹ̀rí ẹjá lọ̀wọ́ ní gbogbo àwọn ìlú tàlẹ́ni tó lórúkọ gidi tó ti ṣàyẹ́lẹ̀ èrí tó ṣeré èrí káwọn ọ̀jọ̀gbọ́n ibi mélòó kan wá jókòó kan wá ní lágbájá ìwọ́sẹ̀ eléyìí wà kábébù ó lè millions àkíká billions of naira ilé tó máa bá eléyìí lọ yìí tó ti ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìbá tún ṣírí nǹkan míì ṣe nínú ẹkọ́nọ́mì owó tó lọ sọ́dọ̀ àwọn inec bá máa lọ̀dọ̀ wọn nǹkan míì làbá tún fi ṣe ká nípa àwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n yàn án àbá máa na owó kan ẹlẹ́ tó máa mìwá rárá pàápàá ṣùgbọ́n báyìí nìsín ìjọba rìlíìsì owó títa rẹpẹtẹ eré ìtàn máa fi ṣe gbogbo ètò ìtumọ̀ àlọ́sọ́dà elétò ààbò ìtumọ̀ àlọ́sọ́dà inec ìtumọ̀ kákàkiri gbogbo tí ẹ kó lọ bẹ́ẹ̀ náà ló ní kálukú àwọn tí wọ́n jáde tí wọ́n bá pè dínà àwọn náà ti ní tí àwọn náà fẹ́ ná lówó tí wọ́n ti ná látijọ́ tí wọ́n tún máa ná títí di ọ̀la kò sọ mọ́ tẹ́fẹ́ dá sí ẹwọ́ye billions táwọn eléyìí náà náà yìí ẹni tó máa lùsì á lùsì ẹni tó máa wọlé ní wá tún wọlé gbogbo ẹgbẹgbẹ̀rún owó yẹn náà ó ti lọ nìyẹn níjọ́ wọ́n la fẹ́ ṣe léyìí dà ṣùgbọ́n ètò tán gbé wa fún wa nìyẹn o ẹ wá jẹ́ káwọn aṣọ fọ́lọ̀ ń pé ọlọ́run jọ ṣàánú wa fi wá láyà balẹ̀ fi ẹni tó máa fún lágbára tágbára rẹ̀ máa jẹ́ àdánwò léwa lórí ọlọ́jọ́ máa jẹ́ kágbára dọ́wọ́ rẹ̀ ẹni tó máa fún lágbára tó yẹ pé agbára yẹn máa padà wá wúlò fún wa fún mẹ̀kọ́nà fún àlùmọ̀ yìí fún gbogbo olùjọ́sìn fún ọlọ́run lórí rẹ̀ gbogbo àwọn àyòwò ọlọ́run gbogbo ẹni tó máa gbàgbára lórílẹ̀-èdè nàìjíríà tó máa fúnlẹ̀ mọ́ gbogbo àwọn olùjọ́sìn fọlọ́run ọlọ́run má jẹ́ kágbára dọ́wọ́ rẹ̀ láéláé gbogbo ẹni tó máa dépò àṣẹ lórílẹ̀-èdè nàìjíríà yìí tó máa wá jẹ́ ìnira fún gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba lórí ilẹ̀ yìí tó ń sìn ẹ́ gbogbo ẹni tó máa débẹ̀ tó máa jẹ́ ìnira fún wa ọlọ́njọ́ máa di orí ààyè yìí dé tó máa kù kó di ọwọ́ ẹ̀ ọlọ́run ara wọ́lọ́ nínú àánú má gbọ́n kúrò ó mọ bó ṣe lè ṣe má wo ọ̀nà tó ń gbà fi yan ni sípò eré tí kò wà pẹ̀lú ìlànà tìrẹ ọlọ́run ṣàmójúkúrò fún àwa tá ọmọ sẹ́ni irú kó má jà lálàṣí kó má jà kan wàhálà kó má jà rí fìtínà rọmọdọ́nù náà ti ń bọ̀ má jò jẹ́nu ogun náà máa wà ńgbà tó bá wà fi dé ní ti bá wà pẹ̀lú rọrùn jẹjẹ ká kí mọ́ni wa dúró digbin sí ẹjá ṣọ́ ẹnu wa o ẹjá ṣọ́ra wa o ẹjá ṣọ́ ohun tá à ń ṣe ẹ má jà ṣe tó máa báyìí mọ́ni wa jẹ́ o ẹ má jà káyà sókè ẹ má jà káyà sókè ẹ má jà gbẹ́kẹ̀lé ohun tí ẹjá tó pé ọlọ́run ló mọ̀lá rẹ̀ ẹjá gbẹ́kẹ̀lé ọlọ́run ọba tó mọ̀lá gbogbo nǹkan ẹjá fọkàn wa balẹ̀ ẹjá nígbàgbọ́ nínú ọlọ́run wọláhì mùsùlùmí pàápàá mùsùlùmí orílẹ̀ ní nàìjíríà fúnra ara ọlọ́run ọba ló là wá débi tá a dé lónìí àwọn náà mọ̀ bẹ́ẹ̀ o wọláhì gbogbo ètò oríṣiríṣi eléyìí tó ti wọlé ètò pé ètò òwe tó ti fi sọ ọ̀pọ̀lọpọ̀ bàbá kan di kèfèrí lánàá oríṣiríṣi ọ̀nà iṣẹ́ ìjọba mélòó ni wá ń bẹ̀ tọ́bọ̀ yọwọ́ tàwọn tí a rè ṣe musulmi mùsùlùmí tí wọ́n dominate ibẹ̀ lọ́dọ̀ wa ń sàlẹ̀ ń bí lóde ni wá láwọn pò ńláńlá nínú iṣẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ islamu ma ń ráyè islamu ń rọ́lẹ̀ a máa ń wá sí lọ awakọ̀ kì í ṣowó táwọn olówó wa náà kì táwọn ilé ìlà bẹ̀rù kan pé wọ́n fẹ́ bá wa wáyọ̀ tó tíṣòro mùsùlùmí ṣùgbọ́n fúnra ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní ìsìlámù ẹ̀ ló ń dáàbòbò wa látànà dè ní káwá fọkàn sọ́dọ̀ rẹ̀ náà pé náà ló máa bá wa tó lọ́la ká má káyà sókè ká má jara wa láyà kò síbi kan tá a ti fẹ́ ní fọkàn balẹ̀ ju ká dúró tọ́lọ́run lọ Qulillahumma malikal mulk tu'til di ẹ̀hànà e-, tí wọ́n dẹ̀ ń da nàìjíríà láàmú gbogbo orú àwọn eléyìí nìsín ọlọ́mọ bó ṣe máa dìd pẹ̀lú wọn kò nání kankan àwọn kan wà ohun tó tọ́ sí wọn ni kán wọlé àárẹ̀ kan má jáde kí nàìjíríà bá lè nísìnyí àwọn kan wà tó tọ́ sí wọn ni pé kọ́lọ̀ mú wọn kúrò lórí ilẹ̀ kí nàìjíríà lè nísìnyí àwọn kan wà tó tọ́ sí wọn ni kọ́lọ̀ tí wọ́n ṣẹ̀ sìn kó downgrade wọn pátápátá kí nàìjíríà lè nísìnyí gbogbo ọ̀nà tọ́lọ́wọ́n fẹ́ fi tó gbogbo nǹkan yìí

má yẹ kó yẹ pọ̀ ní máa yàn lori lórí ilé wa lórí má yẹ tó máa wó ilé ọlọ́run mo ṣe sọ yìí má yẹ tó máa wó ilé ọlọ́run àti gbogbo àwọn ẹni ọlọ́run má yẹ tó máa fi ara ní gbogbo àwọn ẹni rẹ lórí ilẹ̀ ọlọ́run má yẹ láti jó lórí fún wa o wọ́n láti wá lé ọmọ rana ṣẹ́ra rana wọ́n rí àná ìbínú rẹ ọlọ́run ègbín wa àwọn kan ah báwa ká ẹ̀gún yẹn dànù lọ́dọ̀ ìjọba ká kúrò jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà dín jẹ́ pé àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n travel inú yóò yẹ kí inú èèyàn máa bàjẹ́ àwọn medical doctors tí wọ́n ti gbọ́dọ̀ tí wọ́n lò ní ìsìnánú ti jápa ọ̀rọ̀ tó pani nínú jẹ́ tí wọ́n ti lọ lórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ ìjọjọ́ máa sọ pé mò ń padà bọ̀ nílé ilé ti tò ilé ti sẹ́tù tílé bá tò tílé bá sẹ́tù wọ́n padà bọ̀ o iṣẹ́ tó fẹ́ ṣe tọ́ títà àwọn gbogbo ìkúpẹ́ǹtì bá wà ń bẹ̀ tó ń gbowó gidi wọ́n bọ̀ ṣùgbọ́n bo ni gbogbo owó yẹn ń títí òfin lọ síbi tó yẹ kó lọ former eh, cbn governor ti sọ ó ní twenty five percent owó orílẹ̀-èdè nàìjíríà ó ní ọ̀dọ̀ àwọn tí wọ́n house of eh, representatives àti senate ó ní àwọn bẹ̀rẹ̀ ní twenty five percent gbogbo owó wa lọ tọ́lọ́ ń bá lè jẹ́ kí wọ́n bá aríyànjú ṣe sí gbogbo eléyìí náà àkúmọ̀ bó ṣe fẹ́ jẹ́ ọlọ́run bó ṣe fẹ́ tó o gbogbo security force gbogbo nǹkan kan owó hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ tí ẹ pa àwọn ibìkan ló ń lọ táwọn èèyàn ra ọkọ̀ tí ẹ rọ́bà tẹ́nìkan dẹ̀ ń sunkún pé ẹjọ́ kí nǹkan tí ẹ rí forty five thousand naira kí fi bẹ̀rẹ̀ business kí nǹkan tí ẹ rí fifty thousand naira kí fi bẹ̀rẹ̀ owó kan tí bá tẹ̀lé rí hundred thousand naira nígbà táwọn kan dẹ̀ ń tán fowó yẹn sanwó tí wọ́n dẹ̀ ń jà dànù báyìí tẹ́lómi dẹ̀ ń rí owó tó ń wọlé fẹ́lómi lójúmọ́ látara ọ̀rọ̀ Nàìjíríà mílíọ̀nù millions of naira ló ń wọlé fẹ́lòmí ní ojúmọ́ kan kìí ṣe business tiẹ̀ owó orílẹ̀-èdè ni diversion ni gbogbo ilé tó bá lè block kìíní yà wà in circulation ibi kan ló dárógún sí o ṣùgbọ́n ẹja máa sọ fọ́lọ́run pé ogo nàìjíríà yìí ọlọ́run jọ̀ọ́ májò wọ mi báyìí bá wa fúnra ara ọlọ́run bá gbé dìde kójú gbogbo alọ́ bá a ṣe jókòó yìí wọ̀lá ọ̀pọ̀lọpọ̀ wa ń fi ìrọ́jú ló ìṣẹ̀ níní tá bá bọ́ sí kọ̀rọ̀ tá a interview ara wa ọ̀gọ̀ọ̀rọ̀ wa náà kì í ṣe tó wọ́n kálukú ló ní kálukú ń jẹ ń taari là ń jẹ káṣáàrí nǹkan kan fi pinúró ká lè fi nìkan má ṣubú ṣùgbọ́n torílẹ̀-èdè bá rojú tó bá ráàyè lọ́mọ nàìjíríà tó bá kúrò lórílẹ̀-èdè lónìí tó lọ lù míì saudi ló lọ ní eh, uk ló lọ ní america ló lọ ní ibìkan ló lọ ní tó bá máa dé láàrin bí oṣù mélòó a máa máa dùnà gàwó ká ha ha ó bẹ́ẹ̀ wà rẹ̀ ṣe jáde pẹ̀kẹ́ pé kíní kan ó dáa náà tẹ́lẹ̀ kò rí nǹkan gidi jẹ kò rí gidi sùn wàhálà pọ̀jú tó ń jẹ àti tó ń mú ní ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ní kórílẹ̀-èdè rọrùn kí gbogbo ẹ rọrùn wọ̀ ní pọ̀ tó o ìjẹ̀mú wa bọ́ sí rọrùn ká gbẹ́kẹ̀lé o ká o ká o ẹ má gbàgbé bá ṣe o bá máa máa dàgbòrò ẹ̀yẹn máa mùsùlùmí níbi bá lè yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà lè yanjú ẹ̀ àbẹ̀lẹ̀ ọkọ̀jọ kó máṣe bá yanjú ẹ̀ wasallallahu wasallam wa baraka ala muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira